فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قف ولم وبعلان جلوه a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lọ́wọ́n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sáfà náà yìí yíwa kò látàrí kìyàmù gbogbo wọn kò sí ẹkùn tí wọ́n títí alùkìyàmù lọ fi tó tíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òní ni alkaulu mufid ala kitabi tawhid ọ̀rọ̀ tó láǹfààní àlàyé tó láǹfààní pa ọ̀rọ̀ tíra kitabi tawhid tíra bàbá wa muhammad bin abdul kitabi tawhid kí ń sàlàyé fún wa nípa ìmọ́lọ́run lọ́kàn ìsọ́lá ìfún wa nípa imani nípa àṣàṣọ islam ìsọ́lá ìfún wa nípa àkídà ìsọ́lá ìfún wa nípa òṣòlò dìín باب تنقل باب بيان شيء من باب بيان شيء من انواع السحر باب àlàyé nípa àwọn onírúurú ẹbọ onírúurú idán àwọn idán tí máa tẹ́lẹ̀ kan باب بيان شيء من أنواع السحر باب عليه الورود ونرور إجابة ولهما ولا يعرض وضع البخاري في مسلم ولهما هما بأدمير دين توفى في بخاري مسلم عن ابن عمر رضي الله عنهما وقال عبد الله مع عمر مثلا مثلا أن رسول الله صلى الله عليه وسلم قال ìdájúdájú òṣìṣẹ́ sọ pé inna minal bayani lásẹ̀rù wallahi ìdájúdájú nínú ọ̀rọ̀ táwọn yẹn máa sọ ìdẹ́wà mẹ́ ẹ̀fẹ́ ìdẹ́ máa change gan ọ̀rọ̀ táwọn yẹn máa sọ ẹ̀ máa change ẹlòmí ọ̀rọ̀ ní ọ̀sọ̀ tó fi rọ̀ pé a àtẹni ìbílẹ̀ tó gbé yóò change ẹ̀mí rẹ̀ kó ní ẹni tó nífẹ̀ẹ́ sí yóò dẹ̀ tó kórìíra rẹ̀ ọ̀rọ̀ pé a pé àlébìsọ̀ wáyé pé inna lẹ́sẹ̀hẹ̀r dájúdájú nínú ọ̀rọ̀ tá a máa sọ wàláì ìdẹ́wà ń bẹ̀ imam bukhari àti muslim gba àdìsí ẹwà káwọlù o inda minal bayan gbónà pé dájúdájú nínú àwọn ọ̀rọ̀ gbónà ẹniyẹ harfu tawkid ni dájúdájú ni yunsibu al-ismu wa yarfa إن من الدا إن الله عليم إن يوسف مبتدع ودي يوسف دكني يوفي فتعة يوافو خبر يمي رفو ودي قال إن من البيان دجي دجي النور تعمى صوي دجي والله دوما به ودي ومن يحتمل أن تكون التبعيد gbọ́dọ̀ yọrọ pé mímì kéésì àti gbogbo ọ̀rọ̀ kọ́ mi dá ṣàbẹ̀ èdè àwọn apá kan ọ̀rọ̀ àwọn apá kan ọ̀rọ̀ nínú ẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ tẹ́mi àǹtẹ̀kùn bẹ̀yàmì jíǹsì àbí gbogbo àbí gbogbo jíǹsì ọ̀rọ̀ ní jẹ́rẹ̀ wà á awọ lẹ́kùn máàna lórí pé apá ọ̀rọ̀ ìmọ̀ jẹ́ idá ẹ̀yọ gbogbo ìnàbàdù bẹ̀yàmì sẹ́ẹ̀rún ọ̀bàdù lẹ́sà sí àwọn ọ̀rọ̀ míì gbà míì yóò máa jẹ́ ìjà omi kò ní jẹ́ náà wà aláfẹ́àlì ẹ̀kọ́nù máa nà lẹ́lẹ́kẹ̀ẹ́ wọ pé ìnàjís bẹ̀yání kó lo ó sẹ́yà rọ̀tí àrí gbogbo ẹ̀ ìdẹ́rin kawọ́lù owó lásẹ̀ìrán gbọ́nà pé wọ̀lá ìdẹ́rin láàmù tawqil láàmù gbọ́nà ìlágbára ni

tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ báyìí ẹsẹ̀ àà ah, ah, ọ̀rọ̀ lè gbé kalẹ̀ báyìí ó di wọ̀húwà mi ní ìmọ̀tìláyì ẹlẹ́rìí ìsàn ọ̀rọ̀ tó arí yẹn inú jẹ̀rà tọ́lọ̀ máa ti fáwọn èdè ẹ̀rú ẹ̀mí kára tààlà ọlọ́wọ́ bá gbọ́ pé kọ́lọ̀kọ̀lẹ̀ المساء قرار أغلدا صلابا والبيان نوعان وتعالي يتوى قتل المجي لولا بفون لو قتل المجي الأول علاقة بيان لا بد منه الرجل قصد ثلاث نتين وهو يشترك في جميع الناس إليه بقبية لولا واسبه فقول الإنسان إذا جاء قال إني جعت ọmọ ènìyàn tí bí bá ń pa yóò communicate bí pọ̀ yóò sọ pé òun bí pọ̀ wọ́n ìlà àtìṣà tó gbọ́dá ń gbẹ kààlà ìní àtìṣtò yóò lọ pé káì ògbẹ́ngbẹ́ wọ́n á kẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ الثاني علاج البيان بمعنى الفساحة التامة علاج الفساحة قل لكم ربك عليه نكون فساحة أنا أرى إكلير

يروي إليه ما تجيون إن من البيان لسحران دجلاج إن وراك ما صحيح إدام به يعني يتشج قلوعه وعلى عادة تقديم يكون من بالتبعيد لو إليه يجب من تو أن أتكره أي بعض البيان أما أكبر أكبر وهو البيان الكامل الذي هو فساء náà ni àlàyé tó péye tó pé ó yanjú sí heron pé ìjẹni ama ìdájá alìlẹ̀ bayani ma'ana fasa àfakat àwọn tó bá ní bayani báyìí pé ìmọ̀rọ̀bùkà nìkan ni ṣọ́ra min bayani jin yẹ́jẹ̀ pé mí yẹ́jẹ̀ pé àlàyé أرائدني أنه يأخذ باللب السامع إمام وقال اللب الباب وقال إمام العكين رمى رون العكين أنه يأخذ باللب السامع ويصرفه أو يعطفه إنه كنت شيء أبي كوني لقرار كوني أفشنار فيظن السامع أن الباطل حق بقوة التعاثير متقلب tẹ́lẹ̀kẹ́ ẹni tí máa ń gbọ́rọ̀ yẹn ọ̀yẹ̀bùn lò sáàmẹ́ ẹni gbọ́rọ̀ yẹn annalbáàtìlá hakùnlù pé yọ́ bẹ̀rẹ̀ pé irọ́ ọ̀gá lóòtọ́ di kúwọ́ ti tààfíìrì mùtùkàlù tó pé bí ìlàpá ẹni tí ń sọ̀rọ̀ yẹn ti lè bọ́ láàtó yóò إنسان يتقلب بكلام معناه باطل بينا نتبع بيها إما مفهوم نيورو تقول مريروني ويكون لقوة فصاحته بيان يفعر سامع حقا يقول يوعى يقول يبيرو قال فصاحة تقول لك برا يوعى يقول أجين برو يو تنجي يقول يوعى يقول إيرون غاني هو تو سينصرف إليه يوعى يوعى يوعى يوعى تلتويه lọ́fà annabi wa muhammad sallallahu alaihi wasallam táwọn yẹn bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ rẹ̀ táwọn yẹn bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ rẹ̀ yóò ní ọmọ ènìyàn ní mí o ọ̀rọ̀ tó bá gbọ́lẹ̀ nínú yìí máa fi ṣèdájọ́ ẹlòmíì ó lè jàre kọ́ gbé kalẹ̀ kí wọ́n ẹlòmíì ó lè jẹ̀bi ẹni tí wọ́n gbọ́ gbé kalẹ̀ tó wà fún jẹ̀bi nígbàdà aláàrẹ̀ kọ́ pé iná ni mò ń gbé fóun fanáàr fanáàr fanáàr ó bí wa àwọn Yorùbá àwọn sì gbọ́n ọmọ ìtìlẹ̀ wọ́n ní ẹjọ́ rà kọ́ ní sí gbọ́rọ̀ kalẹ̀ ìjàpọ̀ ní nígbà tó bá ẹni tó òótọ́ bí kí ẹ máa sọ ní gbogbo ọba ọlọ́ọ̀bà bọ́gà fà lóòótọ́ sọ ọlọ́ọ̀bà lánàá wọn láyà a náà fẹ̀yìntàrí fẹ̀lẹ̀ yóò ṣe lè sí ọ̀rọ̀ rẹ̀ فإذا تكلم الإنسان بالغ balẹ̀ ìjọba ẹ̀rọ la ni وفصاعته ويظن وبيانه أتلعيره يظن السامي أن هذا الحق باطل ذلك وجودهم أو يبعث إليه وينصرف إليه أو يسمع له بيرائه وهذا من جنس السهر إليه وأنه الذي يسمونه عطف وصرف يقول لكم نلعق لا رأيه عندكم تشيدين وبيان والبيان يعقل به عطف wọ̀sọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ sáàrí yìí máa sẹ̀rẹ̀ pẹ̀lú kéèyàn ní ẹ̀fẹ́kṣẹ̀ lára yẹn àti kéèyàn kí máa tẹ́jì yẹn فالبيان في الحقيقة معناه فصاحة جاءت البيان عليه ولا لكي يمروا بك عليه ولا شك أنها تفعل فعل السير كنا سير يبقى فيه هنا ما تدي جاني ما تجي ìdánì tí yóò ti jẹ́ ráìsì yóò ti jẹ́ ìyẹn ìṣẹ́yà ìgbọ́n náà ìmọ̀ àtẹ́jì ni وابن القيم يقول في الحور أفعل ابن القيم رحمه الله إن سنطمروا عيني حديث السهر حديث السهر حلال أقول ولا يلقى إداني دون حلال وقوله إن من البيان لسحر لسحرا والله دجدج من نور وتعمى إذا عن به هل هنا alasabilo zọm ṣé sí ìrí ẹ̀ lórí pé ìsìn tí ọ̀gá ni áwọ̀ alasabilo mẹ́rin àbí tọ́dá ni ó wà lọ́wọ́ àníyàn tó bá sọ lẹ́yìn náà lórí sọ ó di wà áwọ̀ bayan wáàkí ثم ينظر إلى الصبر àbí afẹ́sára yìí tó tẹ́lẹ̀ káwàá wùn tí ó gbẹ̀yìn jáde أخير هو المراد بيناني جاد بعيد كل السيرين فالبيان من حيث البيان لا يمدع عليه ولا يضر طب انصره ọ̀rọ̀ yẹn a ti lè yí ọlọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn a ti lè jọ àlèjídàmù àlèbẹ̀nu àtẹ́lù láti yẹn zòrò ìlà afẹ́rẹ̀ áwò lápá ọ̀rọ̀ yẹn kí ni yẹn فالمقصود منه انت تعلم به ان كان مقصود منه رد الحق واثبات الباطل فهو مذموم شاهد تعرف وانصر رد الحق وبيت تندد مني واثبات الباطل هو في يرر مني فهو مذموم ورسيع دعنا لانه احتمال لنعمه الله على المعصيه اليه ينلو نيمه ولا طلعوا فيها لما ذاتي في شيء ولا بعد وإن كان مقصود منه إثبات الحق وإبطال الباطل فهذا على إذا بأسه وفهي فدودون لني قل فهي سيردانوني هو ممدود ممدوح بأمانين أمانين وإذا كان البيان يستمر في طاعة الله فهو دعوة في دعوة إلى الله هو خير من العيب ده يقول لك على العيد ينسيه ينلو لك ما ترعش ما بعد. وفي دعوة إلى الله بهم على سلائلة تكتعوين سلام الله بهم فهو خير أدى من أي أدى كيف كان جاء وقلاء لكن إذا ابتلع الإنسان بالبيان يسد الناس عن دين الله فهذا لا خير فيه أما هو لما لك مصع سلالك لكن إذا ابتلع الناس ثم أدعون يوم بالبيان يسد عن الناس عن دين الله àlàyé tí wọ́n fi ń kọjú ọ̀nà tọ́lọ́wọ́ bá ní huwa ruwani bẹ́ẹ̀ hádà la khayra fi kò sí ọ̀dá rẹ̀ wọ̀rẹ̀ ìyá khayrun minhu lẹ́yìn na kọ́dákẹ́ ẹjá ìmọ̀kan والبيان عن هذا من حيث هو لا شك أن له والبيان سريع عليه من حيث منه بوارث ولا شك أنه نعمة في وإجرام أورني ولهذا امتن الله به على الإنسان إليه ونور تنصف مني وقال علم البيان أنا لقيتني أقوني ورسول أنا دافع لرجع صنابا وجو مناسبة الحديث بالبيان الباب هو جبنا في حديث في باب باب يمو المعلم بابا محمد بن عبد الوهاب المعلم كان حكيما في تعبير بالترجمة وطبعا باين حكمة تطوع كان حكيما وجبان تطوي إجبيرو كان لا تتمورو أي فقال إجبير تطوي على أولي كان باب بيان شيء من أنواع السحر topic fún gan pé báàbù bàyá ní báàbù tàbẹ́sẹ̀lá yé nígbà rẹ̀ ní ànúwà onírúurọ̀ wọ́n lá ní àkúmọ̀ àrẹ àbíṣẹ́ ìkọ̀tọ̀ pé báyìí ni báyìí ni aburú nàbó orin ó wà lọ́wọ́ àníyàn tó bá ti ń tó fi ṣe ni anna min ha máa huwa shirk torí nínú àrẹ ìtọ́jú pé ẹ̀ṣẹ̀ ńlá ni ومنع دون ذلك أريد أقول أتككرين منع ما هو جائز لبي على يدع فكي هسني إنه سير توداني على حب ما يفسر به أو على وعنين أنتم أصروني وعلى حب تعصيره وعصاره أتي لو إلا قاري أتي إلا قاري لا رميني في مسائل أما مسائل وأنبين كادوا بيان كما قالوا Haa baa ka aka bɛn, e ji ka agboloku. Siyi Masaahir aṅụrị kutuu aṅbịa. Siyi Masaahir ayi ndeyaani baabu ma taja manuhu na laxaadịsị wala asaari Masaahir. فإنه أنتو عن باب في هذا الباب باب ما ترى من تقصنه منه أو أحاديث أو لا تعرف أو يقوم به المسألة الأولى إقلاق الإساية والترك والتير يجب بكيما يلو كيما لو كيما تو يلو يعني أجب بيلو من الجبت منو شيء شمي وقد سبق تفسير عرض السهافة وتفسير الجبت أسلعي تأكلي أو القمية تعيد أتي تمان الجبت الثانية على كجي تفسير الإيافة والطرق أتلعي فردان تني إيافة أتي تأكلي طرق أموجوانا بلوكو قد بينت في باب بعيدا التلعين وشرعت شرعت التلعية لك وعليك وعليكم السلام جماعة كيما ما يلم لنا قلنا ìràwọ̀lé àyẹ̀pẹ̀ ní kankan máa yàrá dáná gbogbo nǹkan kan náà ni àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mi bí tórókù náà kéèyàn kéèyàn lu yẹn bí sẹ́yàrá náà ni kéèyàn lo ẹyẹ sí àkéèyàn àwọn tó wọ́n ní àwọn láwọn ya tó bá tó bá tó bá lọ bó sì kẹrin ọ̀dà tó bá lọ tààrà yóò wà láàrin ìjọ dá àti kọ̀dà tó bá lọ ẹ̀yìn kọ̀dà nù ó di wà wọ́n sáàrì fàbí أن علم النجوم نوع من السيطية ما لوانقع ما يراوه أو راوه ثم صوت في إدانه ودي لقول إيجاد القيمة اقتبس شبعة من النجوم إذ ما لقاقه نقع يراوه فقد ثبت سبعة من أتكك وطاعدان سبق الكلام عليها أيضا العين والويل الرابع الرابع عليك يعني على عقد فيما ديك قدي قدي قدي قدي مع النفس في من من ذلك كيف واتو تو تو تو لحديث أبي هريرة رضي الله عنه wọ́n àdí sí náà bí olóòrò pé mẹ́nà àkàdá ọkùnlátẹ́lẹ̀ ẹni tó bá so nǹkan tó bá bí nǹkan tí mọ̀ nẹ́fàsà fi lọ́tí fẹ́ka sahara ó ti pìdánì kọtíkọ́dẹ̀mọ̀ kalamu alazari aláìsí ọlọ́gbùgbélé alakamisa ẹlẹ́ẹ̀karùn annanami matu min zari náà ní kéèmà tó fúfú ó wà ní òfúfú kéèmà جعل انبئكم ما عض من ذاك الففو أي النميمة هي النميمة من كففو وهي من السهر من يدان لأنها تأمل ما يفعل السائر من تفريق بين الناس ترؤنا ما سنتي وكذا ما سنتي لا تتكين لا تتكين على عيوية bí ẹ máa ń sọ̀rọ̀ fọ́wọ́ àwọn ìrìn àwọn ọ̀rẹ́ wà di ọ̀tá ó dẹ̀ bẹ́ẹ̀rẹ̀ náà wọ́n tẹ̀rẹ̀hẹ́ṣ bẹ́ẹ̀nà yóò mú kúrò wọ́n láàrin wọn ọ̀kan sẹ́bàtà bẹ́yà ní zalik àlàyé lórí náà sì wára yìí asáàdìsá ẹlẹ́ẹ̀kẹfà ànàmì zalika báàdù fasáhà ó náà ní wọ́n ní pé àwọn àlàyé tó yẹ bí wọ́n bẹ́ẹ̀ àìníyàn sí ìrì báàdù fasáhà نودنا يا مالا يتون يجو بقول النبي صلى الله عليه وسلم إن من البيان لسحرا تجد هذا من مالا به والمؤلف رحمه الله الشيخ الإسلام محمد بن عبد الوهاب اللهم بوعى كتاب قال بعد فتاعة استدارا لقول إيتاته أما باع دي منو أما فساعة لعيه ìbéèrè láti fi ọ̀rọ̀ òṣìṣẹ́ lọ́sà pé sẹ̀rí pé ìnàmínà bayan dájúdájú apá kan nínú ẹ̀ ayé lè ánàmí hona ìdá mọ̀álìbì tàbíẹ̀dẹ̀ lọ́dọ̀ afáàtẹ̀sẹ̀ bí i àwọn apá kan àlàyé ìdánì wọ́n jẹ́ òkàwọ́nù aláàríkà nínú sẹ́yẹ̀ ọdún ojú pàdà ikọ̀ ojú bẹ́ẹ̀ wà ní ahọ́n tó bá mú pẹ̀lú bayan tó mọ̀rọ̀ gbé kalẹ̀ kàbí yẹ́sẹ̀rẹ̀ fún mọ́mọ́mọ́ yóò change wọ kàbí yóò la hadu la hamam yóò jẹ́ change nǹkan tó gbé ti pàtàkì sọ dúró yẹ pẹ̀lẹ́ bímá ẹ̀ńdà homi ẹ̀fọ́tà bímá tó wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìgbọ́rọ̀ kalẹ̀ ìgbọ́rọ̀ kalẹ̀ ni ó mú ọ̀rọ̀ yẹn change ṣe sí yẹn change inú ìparí báàbù yìí ààbọ̀ sí báàbù máa já àfi wọn náà wíwì báàbù tó wá ń pa arábìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam tala. Hmm, bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. ẹni ìjọba àpapọ̀ lórí ilé ìrẹ̀ kúrò kàlẹ́ kúrò kàlẹ́ ìjọba ní gbígbà gbọ́dọ̀ ń wá ní láàárín ìṣèkú abẹ́ olórí ìgbẹ́ ọ̀hún ìlú wa ní láìpẹ́ ìlú àti ìlú àti láàmà tó ní ìlú ìlú àti ohun tó kó sí ìlú láàbí láàbí ìlú ọ̀rọ̀ tó wá gbé kalẹ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀gbẹ̀ lọ́pọ̀ gbogbo ẹ̀ ó dìpẹ́ lórí káfílù ẹni sọ̀rọ̀ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwàájú ẹ̀ tí ẹ bá ń gbọ́rọ̀ wọn èèyàn pé irú buhari ọmọ musa bí wọn ti bọ̀ fáyà ń ṣe wá àdúgbò kan tí mo wo programu yẹn àwọn àgbàlagbà wájú kó bá àwọn obìnrin a àwọn ìyá mi lo ẹjẹ lọ́rọ̀ yìí sọ ẹ̀dá fún obìnrin nàìjíríà ti ọ̀rọ̀ sísọ ọwọ́ àwọn ìyá ẹ̀ ṣírìkì a àwọn ìyá mi ni wà mo bí bá ìyá mi a ẹni rọrùn kalẹ̀ o bí àti ẹyẹ láì sí pọ́t àwọn ẹ̀yà yẹn kò lè kò lè kò lè ṣírìkì òdì àwọn kalẹ̀ mọ́rọ̀ yẹn irú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó dábò lérí kò fi máa sí ọ̀rẹ́ rẹ̀ kan sọ pé dókì ẹ̀ gbé tèmi ilé ayé yẹn wáyé kí ẹ̀ máa ti kìrìsìtẹ́nìtì kó máa ti kìláàmù kó máa ti kìláàmù tó bá dá kìláàmù tó bá ní kìláàmù ẹni kó ju kìrìsìtẹ́nìtì lẹ́nu kó máa gbé ìsìláàmù rẹ̀ wọ́n ti di ní islam ní ẹ̀dọ́ pé kíkẹ́ ni wọ́n kọ́kọ́ bí islam lẹ́kọ̀ọ́ wọn ní bí tiẹ̀ bí tiẹ̀ ẹ̀kùn àlàyé tá a fa àbá sọ báyìí fáwọn yẹn kí àwọn ẹgbẹ́ máa sọ ó yẹ kúfòrò wọlé ju rọrọ bá lọ ó yẹ ẹgbẹ́ bí tiẹ̀ bí tiẹ̀ wíjì mi kò sábúrú lẹ́kẹ́ máa lọ chọ́ọ̀tì ó yẹ kò sábúrú lẹ́kẹ́ máa lọ ìjọba aláwo ẹ bá lẹ̀ wo àwọn preachers àwọn orí tẹlifíṣàn kankan tí wọ́n àwọn eléré ìtàgé tí wọ́n preach fáwọn èèyàn lónìí pàápàá jọ lẹ yorùbá ni pé gbogbo ẹ̀sìn náà ẹ̀ta ẹ̀sìn náà ẹ̀sìn náà ẹ̀ta ẹ̀sìn ni pé kìrìsìtẹ́nìtì ẹ̀sìn ni wọ́n ní kìrìsìtẹ́nìtì jésù lọ́lọ́run náà sí yẹ́yẹ́ àwọn ìgbó islam anabi lọ́lọ́run sáwọn lárúbáwá àwọn yorùbá òrùmìlà lọ́lọ́run sáwọn yorùbá yẹ́ pé ẹ̀sìn sí ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ẹ̀yìn tí wà nù tó àwọn tá islam àti tá ló ojúlówó ti yọ àjọ ẹ̀ka mú tó lè ẹgbẹ̀ ráhà fàtí mọ̀ tọ̀bọ̀ náà mú ṣe o Òótọ́ fún mi. Adájọ́ lọ́dún pé ọjọ́ ló bá dájú tí wọ́n fẹ́ kó ẹ̀ tó rọrùn tí wọ́n wo àmọ́dùkù kan ẹbí ìgbòho kúta lóyún pé wọ́n á bọ́kù nínú ìwà kúnà òkúkú bẹ́ẹ̀ni nígbà pé òsì ẹ̀fọ́ owó àwòdá àdébìyà ẹ̀kọ́ tó bá ń kọ́ pamọ́ gan-an ní ọgbọ́n tó pamọ́ àti ń bèrè alájọ kó láti sòtọ́ sẹ́gbẹ́ òótọ́ lòun sùn kìí ṣe pé òun náà purọ́ olè wá ìṣòótọ́ kọ́lá bá gbé ẹ̀bí fẹ́lẹ́ rẹ̀ láàárín ọ̀jẹ̀bí torí bọ́ọ̀dì bọ́ọ̀lù kalẹ̀ ọ̀rọ̀ tó bá gbé kalẹ̀ tó jẹ́ hàn ní yóò fi ṣe ìdájọ́ ilé ìlú ọmọ ìbùnà kàtọ́ ọ̀gẹ̀ jẹ́ wáá pé wọ́n pa wọ́n láti ẹ̀ tó bá hàn sí gbọ̀ngàn àmọ́ tó pamọ́ àfilẹ̀ fọlọ́ ọ̀bà olè ọmọ pa ibi kéèsì àwọn ọlọ́pàá nàkà èrò pé ọ́sà ti bí ẹ̀ ilé kí n sọ̀rọ̀ sọ èrò pọ́wà mẹ́ ó di náà ń ṣe ò tọ́ afá Mm. Mm. aljanna jirgin jirgin all right no. Mm. lórí ìdílé rẹ̀ yìí ọ̀rẹ́ tó mọ̀ ọ́

ó yẹ wọn ọ̀rọ̀ jà tí wá ní ẹ̀ náà Thank you. Àwọn kan wọ́n á lọ pamọ́ pẹ̀lú àwọn ọmọkùnrin ní ìtàn láti gbogbo àdíjẹ arákùnrin pẹ̀lú sí orí arákùnrin ní ìtàn ìgbòsílẹ̀. ọkọ̀rọ̀ ẹjọ́ que ẹjọ́ kọ̀rọ̀ wọ́n á ní que ẹ̀kí oṣù méjì ọdún ìṣọ̀rọ̀ que àdìgbẹ́ ọ̀fẹ́ ti di ìgbà que ìjà méjì ìṣẹ̀lẹ̀ láti gbogbo que àwọn akọ̀ látọ̀ sí ilé que nígbà ìlú ojú láti ìlà que tẹ́ẹ̀kì ilẹ̀ padà àgbé àwọn que owó máa di ìjà ẹ̀rí que oṣù ìfẹ́ láàrin ọ̀rẹ́ ìdáná que rẹ̀. bẹ́ẹ̀ ni àwọn tí que ń ṣe náà ló kọ́ sí ibùra ẹgbẹ̀rún afẹ́jẹ́rí àṣírí gbogbo ìsàlẹ̀ kòtò gbogbo àgbọ̀n ẹgbẹ̀rún àlùkò ọ̀rẹ́lọ́wà bá ẹgbẹ̀rún fojú di bá ní gbogbo àṣírí ìsàlẹ̀ kòtò ẹgbẹ̀rún àlùkò ọ̀rẹ́lọ́wà bó ṣe rí o lórí pàjáde ni pé àlẹ́bí sọ̀rọ̀ yìí fún wa pé ìjọba mi fẹ́ ó ní ìnàrúkọ wọ̀tẹ̀máà ni wọ̀tíwàlà tíwàlà yẹn ogun fẹ́ni ilẹ̀ rúkọ̀ kí ẹ máa pọ̀fọ̀ wọ̀tẹ̀má ìlú kí ẹ máa di nǹkan ó ń dìló di ní kíríkẹ̀ ní ó di ẹ̀yìn wọ̀tíwàlà kí ẹ máa sògùn fẹ́ kí ọkọ nífẹ̀ẹ́ ìyàwó títà kan fi ni pé òun fẹ́ ẹnìkan fẹ́ wọ́n lò fẹ́ ọ̀fẹ́ mi àti gbọmọlógún ìkùrọ̀ kì í ti bọ̀rọ̀ yìí ọ̀fẹ́ mi. onu ẹ̀rọ alọ ala ọ̀sẹ̀ kan padà ní àwọn kẹ̀kẹ́ sọ̀rọ̀ kẹ́ gbóhùn báyìí mo ti gbóhùn báyìí gbogbo ọ̀sẹ̀ náà sọ̀rọ̀ kàwọn lẹ́wà wọn nígbà tí gbọ́n lójú ìdí ètò wàhálà tí ala. ndị pé ṣe ṣe tọ́ mi kí wá pẹ́ lọ àti bọ̀ sẹ́yìn a sáà ń ọmọbìnrin yẹn ó di nígbà tí kìíní yẹn ti jóná ewé ewé ti jóná ọ̀rọ̀ oṣù kò wọ̀ra ẹ̀rọ ẹ̀rọ tẹ́ máa ń parẹ̀ jùmí lọ ẹ̀rọ pé mi ò mọ mi ò mọ pé àwọn àwọn aláàjì yìí ní àwọn gbogbo làwọn mọ̀ aláàjì ti rí ìyá náà tí wọ́n dájú ti ẹ́ ah ojú èyí tó bóde wá so ya sẹ́ẹ̀rí ìfi àga àwọn ẹ̀kí yìí lọ́pọ̀lọ́ yẹn wọ́n ń sẹ̀rẹ̀ àwọn yẹn àmọ́ tí wọ́n bá jẹ́ kí ìbá jẹ́ rú dáadáa náà ń bẹ̀rẹ̀ ọ̀bá dáadáa wọ́n bá sàfihàn kò ní kò ní ní ìfẹ́ tààrà yẹn wọ́n ń kírun lásìkò tó ń kí àtòkò sí tó ń kí falak tó ń kí nurse tó ń kí kúrú wọn láwọn fóun falak tó ẹ̀yìn gbogbo nǹkan gbogbo àǹfààní nǹkan yẹn tó wà nìyí ẹnìkan tó bá kírun tán àṣùbà káké àtòkòsí káké ìlàs mẹ́ta fọlákì mẹ́ta nẹ́ẹ̀sì mẹ́ta gbogbo àwọn àtẹ́lẹ́ burúkú ẹ̀kọ́ bá wa ẹ bá kí lóun kẹkẹlẹ́ ẹ̀kọ́ kan ẹ bá kí àkọ́ kẹkẹlẹ́ bá kí kẹkẹlẹ́ mẹ́ta mẹ́ta iṣẹ́ àkẹkẹlẹ́ ẹ̀kọ́ kan gbogbo àwọn àǹfààní tó wà mẹ́nu nítorí ọmọ ènìyàn bọ́ra kan sọ pé ó máa sábẹ́ àkàrà pé ọlọ́mọdé ká aráyé bínú rẹ̀ wọ́n á ní àdúrà yẹn kí sábẹ́ àdìgbò ẹni tí bá wúlò lára yẹ bínú wọ́n ti wúlò dé ara yóò bínú rẹ̀ tí wọ́n ti wúlò dé ara yóò rẹ̀ àdébìsọ pé ẹgbẹ̀dọ́ àwọn àhẹ́jọ kùn kìtìmáàdì fa iná lè kó lè bí ní ìmọ̀tí máa sóòdù àbí àbí ọ̀sóòdù pé ẹ máa fi bíbú àti bíbú àgbọn bùkátà yìí fa iná lè kó lè bí ní ìmọ̀tí lẹ́yìn tó bá ti ní ìmọ̀ àwọn àtàdà máa ti kéèkì àríwá àwọn onímọ̀ bílù rẹ̀ wà so ọlọ́run jẹ́ kó wúlò fún wa ni wọ́n ti wúlò fún ọ kódà ìrìn rẹ̀ gẹ́lì máa mi ni ọ̀rọ̀ rẹ̀ gẹ́lì máa gbà fún ojú nìkan ní àfáà lọ́rọ̀ dé ilẹ̀ ẹgbọ́tún rẹ̀ pé oníkàlẹ̀ so bó ti rí ni àwọn èèyàn máa bínú àbáyé tí ẹ bá ń sí náà náà fi zí mọ̀tìlá àwọn alábẹ́ garanti ọlọ́ọ̀bá alábẹ́ garanti ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ma dáàbò ẹ̀bù wá ọlọ́ọ̀bá dáàbò wá títí di tíyàn bá ti wà ìdá láti àṣùgbà yìí tí di ẹzọ́ garanti ẹ̀ṣẹ̀ wà àmọ́ ọlọ́ọ̀lẹ́ mutilisi àmọ́ ọlọ́ọ̀lẹ́ ti zìnà ọba ti ń bọ́ sókòtò rẹ àbí tóbi rẹ bá ti ń bọ́ tóbi rẹ bẹ́ẹ̀ ni mẹ́lẹ̀ garanti ó kó lára yẹn wọ́n pe láàyẹ́sìn láàyẹ́

ìbẹ́lẹ̀ tí wá kò lára rẹ̀ ó tó kù máa ń bọ̀ mẹ́yàn mayàlá kọ́lọ̀ mọ́ta máa dáàbò ẹ̀bọ̀ wá lọ́fà àwọn ẹni ibi tí wọ́n fẹ́ mú èèyàn kan tó jẹ́ èèyàn rí ìbáàdà àwọn kan gbà lọ́wọ́ rẹ̀ ìbáàdà ìfẹ́fẹ́ fún tí máa ṣe àbí ìsinà tí máa sinà ọba àbí ṣẹ́ tí máa ṣe kọ́ má rojú tu ara rẹ̀ mọ́ ó ní ìgbà sẹ́ẹ̀sì àti wọ́n fẹ́ sàgàn kọ́lọ̀ mọ́ta máa dáàbò ẹ̀bọ̀ wá ni tó bá ti sáá sápẹ́ ni ẹ bá dúró dédé tọ́lọ̀ọ̀bá ọlọ́ọ̀bá máa ń bẹ̀ mọ́lá jáde dédé rọwà tó bá hìtẹ̀ tí bá tí bá rí hìtì yóò padà sọ́dọ̀ tí tó tọ́ sáà kò ní lọ́la lásán yóò padà sọ́dọ̀ tó tọ́ sáà ó dé wà bó ti rí nìyí kọ́lọ́n kò sáà Right? lẹ́gbẹ́ ọ̀sọ̀ pé ó tó ń jẹ ìrẹ́gbẹ́ ní ṣe fi láti bábí níbi àpàtàkì fẹ́ sí àwọn oyé bábí gbàgbé ìwọ̀n ọ̀sẹ̀ ìgbésẹ̀ ìbẹ̀rẹ̀ eré ìbẹ̀rẹ̀ inú rẹ̀ wọ́n pẹ̀lú àwọn ẹ̀sẹ̀ tó ń kọ́ láyà ara wọn wọ́n ti wọ́n lọ́wọ́ àti ìjẹ̀ nìyẹn. Irú ìfẹ́ tó ti dé àwọn ọmọ ló ti nípa lápáta àbúrádì láwọn ọmọ àgbà ní ìpínlẹ̀ ọ̀sẹ̀. Wọ́n á fi àpáta púpọ̀ lọ́wọ́ owó tó wù. Nígbà tí ó jẹ́ ọ̀pá ìlú ọ̀wá rí lóògùn kan wọ́n àbẹ̀ síbi tó. Wọ́n bá ní ọmọ òun lò lẹ́nu àwọn àgbà gba ẹni wá mú àbá ní ìdílé ìrọ̀rọ̀. Ṣé ìjọba mú ìdílé ìlú wa sí ìgbà ọ̀gbọ̀gbẹ̀rẹ̀ ìjẹ́ nígbà tí èyí àwọn tó bá ní tó mọ̀ sí àwọn pẹ̀lú ìjẹ́ ìrìnàmọ́ báyìí lórí ọ̀sẹ̀ ìfowópamọ́ kí ni a máa pẹ́ ọ̀sẹ̀ ẹbí bẹ̀rẹ̀ yìí ojú òlè ní gẹ́gẹ́ kó wí afá kánú ojúmọ́ sáwàdà yìí ó ní ó lè ṣe bá àṣírí ṣe bá àlà ẹgbọ́rọ̀ ọ̀tẹ̀ bí àwàdà bí a bí eré báyìí báyìí ni àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́là bọ́kàgbọ́n mọ́bí ìlú pa àrẹ lọ́wọ́ mọ́là bọ́kàgbọ́n mọ́là bọ́kàgbọ́n ni àfáàní àmáwàdà ti pọ̀ àfáàní àwàdà àwàdà ti pọ̀ ó ní àfáàkàní ti wà ní wọ́n sàn lérí ó láti àwọn ògbóǹtarìgì olè kan wà ní dáwọn tí ó lè ẹni tí ó sàtà wọn olè tí ó mú tí ó wọn yóò mara rẹ̀ wọ́n ní olè tó wà nídùúgbò ẹ̀rọ pé eléyìí kọ̀mọ̀tì sọ wọ́n tó bá ṣe àṣírí yẹn wọ́n láṣírí yẹn okùn tó máa fi di òkú okùn tó máa fi di òkú yẹn omi máa fi gbé tí wọ́n ti máa sọ sínú ilé yẹn báyìí èyí ó sùn bí òkú ni ó ń tọ́ yẹn bá ṣe àṣírí yẹn fún àfà ló bá wọlé àfà ló bá kó gbọ́ ẹrù àfà ibi tí àfà sùn dé ọgbọ́ kòtò àfà ọwọ́ fún yàwó àfà ọgbọ́ tó bí yàwó àfà ọwọ́ fún àfà ọgbọ́ tó kòtò yàwó àfà ìjáfà àgbẹ̀sì àfà àdílà àárọ̀ wọ́n pè wọn fúnpá táfà àdílà ìkó bẹ̀rẹ̀ wàá ó ní àjẹmí nì àjẹmí lọ́wọ́ ilé ìwọ̀n ìbá wọn bí ẹgbẹ́ àfọ́ òlùwà káfíńbà ojú wúni lójú ọdún ìwọ̀n ìpínpá fúnpá lábí wa ní kó mọ̀ mú ẹrù tó wọn wọ̀ kí ló dé gbogbo ẹgbẹ́ <laughs> àbá àbúdá ni àkàrà ra wí sọ ràwá ò kàrà ra wí sánù mo sọ fún yóò tí ma bẹ tí ma ti fẹ tí mi bá bàjẹ́ tí ma bẹ rẹ́rìn mo bí kásẹ̀tì rẹ̀ sí inú ọkọ̀ ni mo wà nílé mo wà ní ma bẹ tí ma ti fẹ rẹ́rìn torí kò síbò ti gbọ́rọ̀ rẹ̀ tó fi rẹ́rìn so nígbà tó wá pa àfa àti wájà lóde àfa àbá ni òun ti òun ti fojú ẹ̀rìn ó bá pa ọmọ ilé kí ó jọ gbogbo àwọn tó láwọn ọmọ bá jẹun sọ̀rọ̀ ó bá pè wọn jọ ó bá bẹ̀rẹ̀ sí sáà kí ó lé náà wọ́n á mú wàhálà ìkárfẹ̀ wàhálà onírin ó bá dáyẹn bá àtàwọn tó wọn wọ́n ní ara àfáà ara ó yóò mọ̀ gbóná níbi tí wọ́n wà bí wàhálà yìí ti gbóná wàhálà ti pán ọ̀kan náà ti káì ní mú olè yẹn tí òfin jẹ́wọ́ ó ti kú na yẹn wọ́n láàrin wọn ló bá dìde nílẹ̀ káàtó ọ̀nà ilé ọlọ́pàá olè ní ìbára o ó ní olè náà ìlérí tí a fà léjú orí ìlú bẹ́ẹ̀ fi hàn pé kò kí máa lérí ó bá mú wa àti àfà náà ló ti kó ẹrù sí ó àti bẹ́ẹ̀ tó mú ẹ̀kọ́ lẹ̀ ó yẹ kí ẹ máa lórí oúnjẹ tí bá àṣírí tí bá àlà ó ní àṣírí kan bẹ̀rẹ̀ lọ́wọ́ àfáà kan ní kádùn bẹ́ẹ̀ náà lọ́wọ́ ó lóun ṣẹṣẹ kó fóun láti rí o ó ní kò fóun ó lóun ṣẹṣẹ náà náà lé rẹ̀ ni tí ọba ti ń bá burú bọ̀ tó bá ti di ẹsẹ̀ lẹ́yìn ọ̀dọ́ lẹ́yìn báyìí àwọn àjẹ́ ló máa gbọ́ lójú ó máa gbọ́ lójú ó máa ń gbọ́ lójú mọ́ gbọ́ lẹ́yìn ó lóun náà yín náà yé ìbáni ó lóun ti jọ àádùn òbí ni pé mutuwa ní àṣírí mọ́ntúwa àṣírí mọ́ntúwa ó ní ọ̀dọ̀ ọlọ́gẹ̀dẹ̀ lọ́jà ìyàrá kasuwa ó sì mọ́gẹ̀lẹ̀ yìí máa jẹ́ ọlọ́gẹ̀dẹ̀ sì máa wò ó bèèkẹ́ ní kàbàtò ya gẹ́ni àmá ya mọ̀ta ya gẹ́ni mọ́ntúwa ni olóòrùn eléyìí wà bẹ́ẹ̀bẹ́ẹ̀ pé bóò ti ẹ̀ fóònù tó lè òun lòún tẹ̀lé tẹ́lẹ̀ tí ó fóònù dálẹ̀ tẹ̀lé ní máa báyà onígbòfò ó ní gbójúgbójú lọ́nà kọ́lọ̀ kó sàánù wà àwọn àṣírí yẹn bẹ kò sí ìmẹ́jì bẹ ó lẹ̀ di káàsìrì àmá bí ẹ bá dúró nílé pẹ̀lú òwú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run ní kọ́nà yà gbogbo àkílà yẹn à ń sàdúrà fún nílẹ̀ kúrọ́bì náà àti kúrọ́bì falak ilé àwọn àṣírí burúkú yẹn pé lórí ọ̀dọ́ ọ̀dọ́ ilé ìgbà ọmọ mú yọ̀ lóko. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ àwọn àjọ nínú wọ́n lè mọ̀ pé àmọ́ mú ẹni rí kò ní mú àmọ́ wọ́n ní ó máa mú yà ìdájẹ́ ló kàn rí kàn á mú ọlọ́run lọ́rùn òun ní sọ ìdájẹ́ ni wọ́n lò ìná òkè àwọn àbẹ̀jẹ́ omi rẹ̀ èyí sí yà òun bú ọ̀nà bẹ̀rẹ̀ jẹ́ àrẹ̀mẹ̀rẹ̀ jí ní fàzẹ̀ àdúhùn mùrà àkà ó di